بسم الله الحمد لله الذي بنعمته أصبحنا على فطرة الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولو أبا أبا wá sáyé láàárọ̀ kò ní í pẹ̀lú àánú rẹ̀ ọba yìí òun náà ni ọba tí ọpẹ́ yẹ ní gbogbo àpáta atọrọ ìkẹ́ àti ìkẹ́ fún aṣáájú wa alẹ́gbẹ̀wá Muhammad sallallahu ta'ala alaihi wa sallam alẹ́bìtì olúwa ní àánú ìkẹ́ gbogbo ayé pátá olúwalọ́wọ́ àtàlẹ́kùn kẹrẹ àti ìkẹrẹ fún aṣáájú wa alẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará yẹ àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí kárí wo tẹ̀lé ìlànà ìṣe ọba aláàbẹ̀lú dáadáa títí lọ sí ọjọ́ àjíǹde. àáké ṣàwárí wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn oṣù kẹwàá oṣù ojú ọ̀rọ̀ àwọn tó tẹ̀síwájú òrìlẹ̀ ní mẹ́tàdínlógún seventeen àtàkìrì pé oṣù náà ti kọjá ìlàjì ní aláṣọ orí nínú wa tí kí o ti gba àwọn àrẹ̀fẹ́fà tí ó jẹ lẹ́yìn ọ̀gbọ̀dọ́ nínú oṣù yìí àárẹ̀kú sì yìí ń parí ọ lẹ́yìn yẹn ẹ̀ má jẹ́ kí alágbèrè àtọ́wà ní mo nípe nípa níbi iṣẹ́ olóore yẹn kọ́lọ̀fà lè jọ kí ó gbà lọ́wọ́ kọ́mẹ́tà mi wà láyà ọ̀là àgbà ọlọ́run la ogó rẹ̀. àgẹ́gẹ́ bí àlàyé tí a bá wà nípa kò wá bí sọ̀lá àwọn àkókò ìrun àti sàlàyé nípa ìrun ogó ìfún wa ní ìrun ogó rẹ̀ nígbà tí ó bá ti yàtàrí ìkúnlẹ̀ ni ó ti wọlé dé ìwà kílẹ̀ ẹ̀dẹ́gbọ́dé ya ló kẹ́lẹ́ nígbà tí ìbẹ̀ tó yọ wọlé ka àgùntàn tó lù irú àwọn àwa mẹ́yì àgùntàn tó lù àgùntàn kò bẹ́ẹ̀rẹ́ bẹ́ ilé àlẹ́ ìwọ̀n tó lù kí wọlé ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ wà tó bá ti ẹ̀fẹ́lẹ̀ àgùntàn rẹ̀ ni máa èyí sórí máa sábà fi jẹ́ ipò ọdún nìyẹn tó bá pẹ́ ṣùgbọ́n nígbà tí ó bá yá ó lè jẹ́ bí twelve thirty seven twelve forty tí ó máa sábà gbé kékeré máa sábà fi jẹ́ nìyẹn. ẹ wá ní ọ̀nà asiri tó jẹ́ pé àdébí sọ̀rọ̀ lọ́rùn wà ní ìwọ̀sẹ́lẹ̀ tí ó jó pé ẹni tí wọ́n á sì máa fọwọ́ lọ́wọ́ máa fi bá gbọmọ lọ́wọ́ àdébì níbi ẹni ó pàdánù mọ̀lẹ́bí rẹ̀ àti dúkìá rẹ̀ mi ṣé ẹni tí mo gbó ìbá gbọmọ lọ́wọ́ àbẹ́ẹ̀ náà inú ọ̀rọ̀ mi onímọ̀ sọ́lá bàbáyé dákúrà ìjẹ́ ńlá ẹni ó bá kí òun bàbáyé kí ló ń bàbáyé yẹn ìrún súbúrì ìrún àfọ́ àtàkì gbogbo wa kí wọn á kiri rẹ àpòtísí ọlọ́wọ́ bá ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọmọ ìyá àdìjẹ́ ní ọlọ́wọ́ bá wọ ààrẹ nígbà tí ẹ bá sọ àwọn ìwọ̀n tó gbé sí ara àwọn yìí ní àwọn àkókò yìí látara pé ẹ̀wọ̀n yìí ṣe kí ni o ó tún ní àwọn ipò kan ní ọ̀dọ̀ ọba àlejò ọlá ìyẹn ló jẹ́ pé ní ojú ogun gásọ́bìlà azad ogun yìí ó jẹ́ ogun kan tó ṣe pé àwọn kèbèrè orí àwọn mùsùlùmí débi pé wọ́n pẹ́ káwọn mùsùlùmí ó tó rí ìrún ásì wọn níjọ́ náà nígbà tí yàtọ̀ mọ́ bíbí wọlé sẹ́ ilé ẹ̀ ni wọ́n tó kírun ásì nígbà náà nígbà tó lọ́wọ́ ọmọ òbí máa sọ wípé ọmọ akérò ní ojú ogun débi pé alùsọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá oníṣègùn ọdún náà ń sọ láti owó pọ̀ àwọn ènìyàn ti pọ̀ bí wa kọjú wa lọ́wọ́ òjì àríwọ̀n àríwọ̀n òjì àrí kí n tọ́lọ́ tẹ̀lé pàṣẹ pé ẹ̀mú ni mo wọ́n lé ní lọ́wọ́ wọ́n lé àná òkúrọ̀ ọ̀gbìnúta nẹ̀rọ̀ àdéhùn àti sàárè wọn kì í ní ní òkúrọ̀ wọ́n kọ́ dí wa wọ́n dí wa lọ́wọ́ láti fi wọn kù ní àkókò rẹ̀. àríkọ́ náà wà lẹ́kẹ̀ọ́ láwùjọ ní sọ́ọ̀tì ìgbà kọ́rọ̀ ó ní ààbò sọ̀rọ̀ wá tó sọ̀lẹ́ àti ìlúkọ́ ó ní ẹ ní àkókò gbogbo òun pátá o ẹ ká àwọn òun fún ní lásìkò kẹ máa kẹ lásìkò rẹ o ọlọ́run wá àtikúlálẹ̀ ó wá dápọ̀ ẹ̀rọ àsìkò ọ̀sọ̀ láti ìlúkọ́ ẹ̀sìn lọ́yẹ̀ ìlú tó jẹ́ ìlú tó wà láàrin gbogbo yẹ ìṣèlú àkúrì wàkúrò lílá ẹkọ rẹ gbé ẹ wá tí ọlọ́run ọba yẹnyẹ lẹ́ni tó tẹ̀lé di ọlọ́run ọba ẹ rí irun lásì nínú bí mọlẹ́kà tí mo ṣe kí mo fún alábi sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀tẹ́lẹ̀ àti náà àti jáde ó ní alábi sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀tẹ́lẹ̀ àlẹ́wọ̀n sọ̀rọ̀ lẹ́la akúrò ìyáwó awá ní ọjọ́ àkọ́kọ́ ìgbà tí bíbí ó kí wọn á sì fún adébà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀tẹ́lẹ̀ ó kì í fún yín dàmọ́ nígbà tí òjì òkè dàbí ogun tó ní ìjọba tó yálẹ̀ ilẹ̀ ni tàbí igi lánà ilẹ̀ ni tó òjì tẹ wá tó fi kẹ̀ ẹ́ tó àpèlè ọ̀run áṣù láti sára ìlú wa lórí agbọ́n ìfẹ́ yìí ṣùgbọ́n bí títí òjì ìfẹ́ ogun tó ìmẹ̀jì nǹkan kí ṣáàdùn lọ wá tó nǹkan yẹn irú nǹkan yẹn ló ń fi yé wa nípa pé ẹ̀rọ áṣù ìdúgbò ìgbà tó wá di ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tí mọ́lá kò jù lórí ìfowópamọ́ ọwọ́ akẹ́kọ̀ọ́ nígbà tí ò ti nǹkan ó tó irú ó tó rẹ̀ lọ́dẹ̀ méjì òdì yẹn dọ́bù nǹkan yálà ní ẹni tó bí yẹn ti gbàgbọ́ látọ̀jú omi òdì yẹn wá tó yẹn lọ́pọ̀ méjì tàbí ìkíta nílẹ̀ òdì yẹn wá tó ní ìlọ́pọ̀ méjì anáyẹ sọ̀rọ̀ mọ́ àwọn àdúrà lẹ́yìn lẹ́yìn ọjọ́ méjì ó wá gbọ́ sọ́ra pé àlùwọ́pọ̀ bá ní àlẹ́yìn rọ̀pẹ́ méjì ìlú sọ́fẹ́ wá sí ìyẹn ni pé nígbà tí òfin nǹkan bá tó bí nǹkan ti tó áfíìsì wọlé tó bá jẹ́ pé lọ́rùn kan mú yẹn làrúrí kan tẹ̀lẹ̀ sí yẹn tí òyìnbó ráyè fi ọmọ kọjá pé àkóso nǹkan ó tún nǹkan ní ìlọ́po méjì so lákòókò yẹn báyà ní aago márùn-ún àbọ̀ aago márùn-ún ti kọjá ẹ̀fẹ̀ òkúta ìyẹn ni pé òfin tó tún aago ti nǹkan ẹ̀rọ náà méjì ṣùgbọ́n tí aláwo aṣọ ìlànà kò ta wà àìsè tí aago mẹ́rin bá ti ń kọjá ní ìṣẹ́jú mẹ́fà náà ni a sì kó gbé ṣùgbọ́n bá sì fi àsìkò lẹ̀ díẹ̀ tàbí kọjá ìṣẹ́jú mẹ́rin tó ní láti fi lọ sí àtúnṣe irun yẹn. ẹ wá rí ìrun áṣì ó jẹ́ ìwọ̀n tó tàbí tó tó máa ń ṣe kí nígbà tí ojú ọjọ́ ṣe kí ni tó ṣe rékéréké dáadáa tí èso pé òun ti máa lọ́wọ́ àdébí pé àdébí sọ̀rọ̀ náà wà àti àwọn kan bá kí òun tán pẹ̀lú rẹ̀ àwọn tó ń gbé òfin ìlú wọn ó sì lọ ìlú wọn ó sì lọ ẹ̀yìn ibi wọn ń gbé wọn á bẹ̀rẹ̀ pẹ̀lú àdébí ìlú wọ̀dí rẹ̀ odi ìlú lọ́wọ́ àwọn tí ń gbé wọn ó sì padà sí ibi tí wọ́n ń gbé tó yẹ pé ọ̀ṣámúsù rẹ̀ kì í yà òun ó sì wà bó ti wà lẹ́nu ọ̀rọ̀ níbi tẹ́ wo níbi tí àdébí máa ń gbé ọ̀rọ̀ àtúndé tí òfin tẹ́ bá tó tó bí ìjọba tó àdébí sọ̀rọ̀ mọ́ wà lẹ́fẹ́lá ọwọ́ adé wa pé nígbà míì kápé ìṣẹ̀lẹ̀kẹsẹ̀lẹ̀ sí ẹ̀sìn ìwà ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ sí kí wọn á sùn torí pé ìwọ̀n á sùn òpin rẹ̀ adébí ní mọ́lá kò tó bá wọ̀ tó wọ̀ bá bí ìmọ̀ra fọ́ ní bọ́ bẹ́ẹ̀ wọ̀ torí pé tó ló bá bẹ́ẹ̀ máa lọ wọ̀ báyìí òun máa ń wọ̀ níbi ìlú ìṣẹ̀tọ́ mi lọ́nà ìwọ̀n pé tó ló bá ti lọ́wọ́ bá ìṣẹ̀tọ́ tó ti di akọni tó ló fẹ́ wọ̀ yẹn torí kí ni ó ń ń forí balẹ̀ kó wá forí balẹ̀ kó rò yẹ́n ìgbà tó lù wá sí ìwú ọ̀lẹ́ ẹ má ṣe gbogbo àyẹ̀ torí kíláàsì méjèèjì ìfẹ́ tó lù wá lọ sí ilé àbí wàá ní òun máa ń yọ ní kọ̀lẹ́ṣẹ̀ ìfọ̀n síbi ìwú bí ìṣe tó lù ti máa ń yọ bẹ́ẹ̀ nígbà tó lù bá yọ tètè yọ bọ̀ wáyẹ bẹ́ẹ̀ lẹ́yìn tó máa fẹ́ wọ̀ tó ṣùgbọ́n ẹni tí ọjọ́ pé gbà tí kọ̀lẹ́ṣẹ̀ kan lọ ọwọ́ ajẹ́ ní lórí pé ọ bẹ̀rẹ̀ rú bí ọwọ́ alága kẹ́kí ó kí lága àkọ́jọ́ báyìí lóhùn máa jẹ́ kí òun bá wọ̀ irú ẹni báyìí kí nìdájọ́ rẹ̀. Adébísọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ́ قل من أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس وقد أدرك العصر قال ẹni tó bá jẹ́ pé orí ìrora káàkiri kí orí ìrora kẹyọ̀kẹ́ kí báyìí kó tó di pé òun wọ̀ nínú màásù alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àgbà ó lẹ́ni yẹn ti bá ìrora sí rẹ̀ kó ya kó kàn sí ìyókù ìgbà tó kàn díṣẹ́ mu kó jẹ́ pé kò kí ìrùn bọ̀rọ̀ láti rẹ̀ ká kí aago mẹ́rin kọjá aago márùn wá àbùkù kọjá aago mẹ́wàá kọjá débi tó wù wá fẹ́ wọ̀ bóyá ó ti nìyẹn sùn àbí ẹ̀ka ló fẹ́rẹ̀ sí i. ọwọ́ tó ń bá ti wọ̀ báyìí á sì ló tó ta yẹn. ṣùgbọ́n kó òun tó wọ̀ báyìí ẹnì wá yáka àbẹ̀fín àwọn olùkẹ́ nǹkan yóò pọ̀ sí ti ìrùn rẹ̀ ó ti bá ìrùn báyẹn. bákan ni pé wọ́n ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa ń pè wọn nírú àpò tí a ń sọ yìí nígbà tó wọn bá ti pọ́n tó wọn ti fẹ́ máa lọ wọ̀ adéyíwá ní ilé kan sọ̀lá tìrìbù ní ẹ̀mí yẹ́jú ìyàkùn sámi àtà ìlà dáàlẹ̀ ti bẹ́ẹ̀ lẹ́kọ́ ọ̀nà ṣètò kọ́ọ̀rọ̀ kànàkọ́rọ̀ ha arúgbá láàyè tó wọ́ ilà pẹ̀lú ìlà. àìmọ̀ àdé tí mo mú kúrò wá sí àwọn òbí náà wà ẹgbẹ́ ìṣẹ̀dá lọ́nà bàbá ìlú láàbù lọ́nà bàbá ìlú náà ìwọ̀n wa wọ́n fi á yà wà lọ tún ra sí ìgbà yìí. àbí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn onírú àwọn ọdẹ ìlú tó ń bí yẹ sílé kàṣọlá àwọn mọ̀lẹ́bí ìlú mọ̀lẹ́bí kí ni yẹ. ó ní torí kí mọ̀lẹ́bí kí ẹ̀dá yóò jókòó ọgbà òun wà ń pè wọ́n wọ́n yóò jókòó gbogbo wò sí wọ̀ ebi wọn ní tóun bá bẹ́ẹ̀ wọ̀ náà lóòrò bí bẹ́ẹ̀ wọ́ ó ti bẹ́ẹ̀ wọ́ àjò nígbà tó wá ní fóònù fẹ́ wọ́ bẹ́yìn náà kọ́ ilé ṣe ìtọ́ yóò wá dìde nílẹ̀ ọ̀nà ọ̀rọ̀ àrùbà yóò fẹ́ wá sí àlàálàálàálà yóò wá sáré pé àdébí yóò wá sáré pé wọ́n bá mẹ́rin bígbà tí ẹyẹ ń sọ ọkà bẹ́ẹ̀ ni wọ́n sáré kí mẹ́rin yẹn láyé fún mọ́ wa kí n lọ́ọ́ kọ́lẹ́dà èyí ni kò ní í lẹ́jọ́ ọlọ́run bá mẹ́ kí ìbá ti yọ ọ̀rọ̀ kọ́lọ́kọ̀ọ́ ọlọ́run bá ní ọ̀gá ni nítorí pé kí ni nítorí pé òun ti fẹ́ wọ̀ ìwọ́kẹ̀ sáré pé tí ọbẹ̀ ṣe ni. bákan náà káàlè mú inú bí mi níbi kíkí ìwọ̀n má pé ìwọ̀n á sí àdéhùn ìpínlẹ̀ èyí ńlá ni o torí pé àlẹ́ ìfọ̀lọ́ ọ̀rọ̀ àdìsílẹ̀ nínú àdìsílẹ̀ kọ́ láti mọ́ múlẹ̀ báyìí ó ní mọ̀tá àkọsọ̀ lẹ́yà ọba jẹ́ ife òfin wá sí ilẹ̀ òjíjọ́ àánìsọ̀lọ́wọ́ àlọ́fíà olùkọ́ ìbáyìí iṣẹ́ rẹ̀ ti kí ni iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. àbẹ́rẹ́ ni ó ti wá lóko púpọ̀ lórí pé kámójútó èrè yìí lórí pé orin tó púpọ̀ nínú bẹ̀ ní ara rẹ̀ lórí àdáyẹrí ẹ̀rí tó ọ̀rọ̀ kan ni èyí tí agbára àgbọ̀ èyí tí ó gbà wá. àánìsọ̀lọ́wọ́ àgbọ̀nlá ilé ìjẹ صلى قبل طلوع الشمس وقبل غروبها. إن شاء الله من àlóńtò ẹni tó yẹ pé ó tí òun kó tó di pé òun lọ ìyẹn rẹ̀ wọ́n fún wáyé ẹni tó ké ní ìfọ́ àti ya bẹ́ẹ̀ ẹni tó ti fi pé ó lè kó òun wọ̀ ìyẹn tó fi mọ áṣù àti òun wọ̀ ní báyìí òṣìṣẹ́ náà bá ní wọ̀ náà bá ní. àmì ń jẹ́ pé ẹni tí mo bá bọ́ lọ́wọ́ tí òṣìṣẹ́ náà وكأنه وقع آله وماله أبي أبي أبي ما في بانكمونو بيرني توفي سوكوا وارا عليه ọ̀pọ̀ dáná àwọn dúkìá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tí wọ́n gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ olùkó lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ará ilé lágbára nípa pé kí ìwọ́n má máa fọ́ mọ́ yàn lọ́wọ́ kí ìwọ́n sọ àkókò rẹ̀ nígbà wípé àyè máa sì rẹ̀ nígbà tí o ṣe tó bá ti lórí ìjẹ́ ti tó yàtọ̀ sí bẹ́ẹ̀rù tó wà nílẹ̀ ìlà pé a ti ìlú àwòkẹ́ ẹwà ní ká ní àkókò rẹ̀ kí ìwọ́n máa sọ àkókò òun kí ìwọ́n máa fọ́ mọ́ yàn lọ́wọ́ ìdí ti bá ti dá ẹjọ́ kò ní ìjọba ti wá wọ́n yìí là ṣùgbọ́n wáyé wọn máa fọ́ mọ́ yàn lọ́wọ́ àfikún àkọ́dá nínú àkùdẹ́ ìlú ilé ìlú àwọn ọ̀gá báyìí ọ̀rọ̀ lẹ́sìn wàhálà lọ tó ti gbà ní ọmọ ọmọ dá ló wà láyà wọn là lọ àtọlọ ńlá owó rẹ àtọlọ àrùn àlá ìta jẹ ilé ìtọ́kùn sí ti ìdílé kọ̀ọ̀kan wa òbí yá àti màá lọ máa bọ̀ ìṣọlọ́wọ́ àbúrò ìtọ́kùn sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wà á lórí yẹn ní síwá àwọn onímọ̀ àwọn àlejò ìsìlámù sọ alẹ́ ọ̀dáwọlé wa ọ̀nà ìjẹ́ rẹ̀ ṣe dáadáa wọ́n là lọ àwọn ọlọ́wọ́ òbí rẹ̀ ní ó sì lè ṣe ìrànlọ́wọ́ wa sí o wọ́n là lọ àwọn ọlọ́wọ́ òbí rẹ̀ الدنيا خيرا وفي الآخرة خيرا وقنا عذاب النار وقنا اغفرك عن الكفر وفتك قدامنا ورسولنا القوم الكافرين اللهم انا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم حسنا عاقبتنا من الأمور كلها وأجرنا ليقين الدنيا وعلى الآخرة اللهم أنت وزنا بدعائك وزنا بإجابتك وقد أولاك ما وزنا وأجرنا وصلى الله وسلم على سيدنا محمد وآل وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته